Àpẹẹrẹ ti wà bẹ́ẹ̀ sì ni ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àrùn kòrónà ti farahàn nípìnlẹ̀ Èkìtì nípasẹ̀ ọ̀dọ́mọdékùnrin kan tó jẹ́ awakọ̀ fún Òyìnbó ọmọ ilẹ̀ Amẹ́ríkà kan. Lọ́jọ́ kẹta oṣù kẹta tá a wà nínúu rẹ̀ yìí ni arákùnrin ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed nílùú Èkó pẹ̀lú abẹ́ṣekáwọ rẹ̀ tó jẹ́ obìnrin tó sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì tí awakọ̀ rẹ̀ náà sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú sì wà wọ́n kiri fọ́sẹ̀ méjì gbáko nílùú Ìbàdàn kí wọ́n tó wá darí sílùú Àdó-Èkìtì lọ́jọ́ kẹtàlá oṣù yìí bákan náà, àmọ́ ṣá lẹ́yìn ọjọ́ kan tí wọ́n gúnlẹ̀ sílùú Àdó-Èkìtì ni arákùnrin yìí ṣàdédé ṣàìsàn tí wọ́n sì gbé lọ sílé ìwòsàn aládàáni kan, níbẹ̀ ni wọ́n ti sọ wípé kí wọ́n máa gbé e lọ sílé ìwòsàn ti ìjọba. Lẹ́yìn-ọ̀-rẹyìn ni ọmọkùnrin ará ilẹ̀ Amẹ́ríkà yìí yẹ ọlọ́run nípè èyí ló wá mú kí wọ́n ṣe àyẹ̀wò fún dẹ́rẹ́bà rẹ̀ àti àbẹ̀ṣẹ̀káwọ́ rẹ̀ tẹ́ ẹ bá gbàgbé àìsàn kòrónà yìí jẹ́ àrùn tó burú jáì tó déédé ṣúyọ lọ́dún 2019 lórílẹ̀‐èdè China tó sì wá rápálá dé orílẹ̀‐èdè Nàìjíríà nínú ọdún tá a wà yìí láti pàṣẹ ọmọ bíbí ilẹ̀ Italy kan tó ní iṣẹ́ pàtàkì tó ń ṣe nílé iṣẹ́ sìmẹ́ǹtì kan nípínlẹ̀ Ògùn Ìpínlẹ̀ Ògùn àti Èkó ló sì kọ́kọ́ ní àkọsílẹ̀ rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àkọsílẹ̀ àrùn kòrónàfàírọ́ọ̀sì ti pé mẹ́jọ lórílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló ti wá kó ìpayà, ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì. Ẹ gbọ́ ohun tí wọ́n wí. Ó ti ń ba àwọn èèyàn lóríṣiríṣi, ó ti ń ba àwọn lẹ́rù tó jẹ́ pé àwọn míì gan-an ní orílẹ̀-èdè, àwọn oríṣiríṣi orílẹ̀-èdè um, um, Um, ètò ìdárayá tó ń pè ní sport gbogbo ẹ̀ wọ́n ti tì wọ́n wọ́n ti stop ẹ̀ ilé ìwé ilé ìjọsìn in fact ní ní ní uh, lánàá òde yìí a tún gbọ́ ìròyìn kan tó yẹ pé láti Èkó tó ní wípé uh, gbogbo uh, ètò um, ilé ìjọsìn every religious activity pé wọ́n ti put it to stop lórí ọ̀rọ̀ àìsàn yìí so nísìnyí èmi mo máa fún àwọn ènìyàn káàkiri àgbáyé ní ìdánilẹ́kọ̀ọ́ wípé láti lè ṣe kí ni láti lè láti lè dẹ́kun ehm, ehm, láti lè dẹ́kun àìsàn coronavirus yìí wípé kí gbogbo ènìyàn ká máa ká máa make sure pé à ń fọ ọwọ́ wa lásìkò because bá a ṣe ń bọ̀yàn lọ́wọ́ tá à ń ṣe gbálá ooru gbogbo ooru àti everything ká máa make sure pé à ń bọ̀ fọ ọwọ́ wa lásìkò àti tá a bá fẹ́ jẹun tá a bá dẹ̀ rí pé bí èèyàn kan ń wúkọ́ àbí ó ń ṣe sí ká ṣe kí ni ká máa fi bẹ́ẹ̀ nose cover ká máa fi bo imú wa ká máa fi bo ẹnu wa ká bá dẹ̀ rí èèyàn tó yẹ pé bí a ń sín tó ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ká ká make sure pé ká ṣe bíi bàtà ẹsẹ̀ márùn-ún mẹ́wàá ká fi ṣe kí ni ká fi jìnnà sí irú ẹni bẹ́ẹ̀ so nípa àwọn àwọn ọ̀rọ̀ ìgbìyànjú wọ̀nyí ó máa jẹ́ kí a dẹ́kun àìsàn coronavirus yìí àti wípé àwọn ìjọba wa náà wọ́n ní oríṣiríṣi nǹkan láti bá wa ṣe yes àwọn ìjọba wa wọn they have a lot of things to do láti bá wa ṣe. àti ẹ̀bẹ̀ gómìnà wa pé bó ṣe ń ṣiṣẹ́ lórílẹ̀ àbí lẹ́kìtì o ọ̀nà àbá máa túlẹ̀ àtọ̀nà ẹ̀ ṣe ìjọba ẹ̀ ní ìbàjẹ́ o àti ẹ̀ sọ pé ó tún bàbá wa kó lètò ìlera wa torí àìsàn yìí kó má bàa dé dèkì ọ̀nà àti gómìnà wa lẹ́yìn o ká fi ṣe láṣeyọrí. nípa ọ̀rọ̀ Ebola yìí àmì coronavirus yìí nǹkan tó ń bàyàn lẹ́rù gidi ni o because àwọn èèyàn mo tẹ̀ réèyàn tó ń sọ tó ń sọ báyìí pé tó máa tó three cases tán report lẹ́kìtì kó òun tẹ̀ ní jáde ńlẹ́ mọ́ and to me <laughs> even ó yẹ kí n travel gan <laughs> mi lè travel because kò ní dáa kí n travel kí n má tún lè padà wálé mọ́ nǹkan tí mo tẹ̀ máa sọ fún eh, gọ́ọ̀mẹ̀ntì wa kọ́ńtà take more measure, eh, preventive measures lọ láti kí kọ́ọ̀bù eh, kínní wọ̀nyí kó má lọ spread ju eléyìí lọ because ẹ̀rù ti ń bá àwọn èèyàn gbòòrò even most people gan báyìí ti ń wò pé bóyá wọn á jòkó sílé wọn sí tọ́tẹ̀ tí ń gbọ́ from other towns, other cities don sọ pé okay wọ́n ti shut down everything so ẹ jọ̀ọ́ àwọn máa pàrọwà sí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ní kán bá wa wá nǹkan ṣe sí and then kí gómìnà wa náà wò tẹ̀ kó kó jẹ́ kí àwọn èèyàn fọkàn balẹ̀ kó máa kó kó come out láti bá èèyàn sọ̀rọ̀ pé this is station of things kó má lọ di pé àyàn sọ pé wọn ò gbọ́ anything kọjá gbádùbà bọ̀ tó ti dé báyìí ọlọ́run dẹ̀ bá wa kápá ẹ̀ lágbára ọlọ́run. lákòótán ìjọba ti gba àwọn èèyàn níyànjú láti mú ìmọ́tótó ọwọ́ àti ara lókùnkúndùn kí wọ́n sì kọ́ àṣà bí a ṣe ń fi ọṣẹ fọwọ́ lóòrèkóòrè kí wọ́n sì máa fi ohun èlò ìpawọ́ tó máa ń pa kòkòrò ìyẹn hand sanitizer pa ọ̀wọ̀ wọn. Láti ìpínlẹ̀ Èkìtì, Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bí Bánkẹ́ Fájuyì ṣe mú eléyìí wá fún wa. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn arábìnrin Aisha Buhari ti sọ wípé ọmọ òun obìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè United Kingdom dé ni ó ti wà ní ibi ìyàsọ́tọ̀ nítorí àrùn kòrónà láti ṣe àyẹ̀wò fún un aya rẹ̀ tí ó sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ sọ wípé àwọn gbé ìgbésẹ̀ náà látàrí àmọ̀ràn láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlera àti ìgbìmọ̀ tá a rẹ̀ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ kòrónà ó ní kì í ṣe pé ọmọ rẹ̀ ń fi àmì ẹni tó ní àrùn COVID-19 hàn àmọ́ nítorí United Kingdom tọmọ ọ̀hún ti dé jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó ń fojú winá àrùn kòrónà jù lágbàáyé àti nítorí àmọ̀ràn tí àjọ tó ń gbógun ti àrùn ìyẹn Nigeria Center for Disease Control ló jẹ́ kí ọmọ náà wà níbi ìyàtọ̀sọ̀ fún àyẹ̀wò tó péye lákòótán aya ààrẹ Aishat Buhari rọ gbogbo òbí tọmọ wọn dé láti ìdálẹ̀ láti jẹ́ kí wọ́n máa wà níbi ìyàsọ́tọ̀ ìyẹn isolation fún àyẹ̀wò covid nineteen bí ó ti ṣe pàtàkì láti dènà rẹ̀ ju àti ṣe ìwòsàn rẹ̀ lọ. olùdarí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ó ti pàṣẹ fún gbogbo àwọn aṣòfin àti àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ òkèrè dé láti lọ ṣe àyẹ̀wò kòrónà ní kíákíá àwọn ọmọ ilé ìgbìmọ̀ alábẹ́sẹ́kélé lórí ọ̀rọ̀ epo rọ̀bì ló dé láti ìlú London padà sí orílẹ̀-èdè yìí láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí láti ibi ètò ìdánilẹ́kọ̀ọ́ àgbáyé ọlọ́jọ́ mẹ́ta èyí tí àjọ tó ń ṣàtìlẹ́yìn fún iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ ìjọba ti ìlú London gbé kalẹ̀ ìyẹn Skill and Career Support center London ètò ọ̀hún ló bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún yìí tí ó sì parí ní ọjọ́ àìkú tó kọjá ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún yìí nígbà tí alukoro ilé ìgbìmọ̀ asòfin àgbà náà asòfin Dogia Akwansi Akwasiki ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ojúpẹ ẹsẹ̀ pèlè wọn ó sọ wípé ilé náà ti pàṣẹ fún àwọn aṣòfin tó ṣẹ̀ṣẹ̀ dé láti lọ fún àyẹ̀wò tó péye ní kíákíá Akwasiki fi kún un wípé àwọn adarí iléègbìmọ̀ aṣòfin náà èyí tí Ahmed Lawan jẹ́ ààrẹ fún yóò ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Muhammadu Buhari bí ó bá kọ̀ láti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí àrùn kòrónà kò ṣàìsọ bí àwọn aṣòfin kan ṣépè fún sísọ àgádágodo sẹ́nu ọ̀nà iléègbìmọ̀ asòfin lẹ́yìn ìpàdé wọn àmọ́ ààrẹ iléègbìmọ̀ asòfin náà Ahmed Lawan ló rọ̀ wọ́n láti ṣe sùúrù fún ààrẹ yàtọ̀ sí èyí nínú ìpàdé náà ààrẹ ilé Lawan sọ wípé àwọn ti dá gbogbo ìpàdé ìta gbangba láti gbọ́ èròǹgbà àwọn ará ìlú dúró títí di ìgbà tọ́lọ́run bá sọ látàrí ìbẹ̀rù àrùn COVID-19 lákòótán ilé ìgbìmọ̀ asòfin náà yóò wà ní àtìpa gbọ̀ngbọ̀n pẹ̀lú gbogbo àyíká rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní sí àyè fún àbẹ̀wò ìkẹ́kọ̀ọ́ tó ń jẹ́ excursion èyí táwọn akẹ́kọ̀ọ́ máa wá ń ṣe ní ilé ìgbìmọ̀ asòfin láti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu ààrẹ ilé náà Ahmed Lawan jáde ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ìṣẹ̀lẹ̀ àrùn kòrónà mẹ́rin mìíràn èyí tó fi jẹ́ kí àwọn ènìyàn tí ó ní àrùn náà di méjìlá báyìí múlẹ̀ ní ìpínlẹ̀ Èkó kọmíṣánná fún ìlera ní ìpínlẹ̀ Èkó kòfẹ́sọ̀ Akin Àbáyọ̀mí tí ó sọ eléyìí di mímọ̀ nínú ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní Ìkẹjà tún sọ wípé ọmọ ilẹ̀ Italy tó ní àrùn náà ní ara rẹ̀ ti yá báyìí tí àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ sì ti fi hàn wípé kò ní àrùn náà mọ́ Àbáyọ̀mí sọ eléyìí bí gbogbo àwọn ìgbìmọ̀ ti ń gbáradì láti dènà ààrùn yìí olú ìlú ilẹ̀ Nàìjíríà Ogun, Benue Anambra Enugu àti Niger ti pàṣẹ pé kí wọ́n ti gbogbo iléèwé pa ọmọ ilẹ̀ Italy náà ní àyẹ̀wò rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kejì yìí fi hàn wípé ó ní àrùn kòrónà bẹ́ẹ̀ ni wọ́n sì ti tọ́jú rẹ̀ ní Èkó lẹ́yìn tí ó ti bẹ̀rẹ̀ sí ní fi àmì hàn pé ara rẹ̀ kò dá lẹ́yìn náà ní àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ fi hàn gbangba wípé ààrùn náà láti iléeṣẹ́ Lafarge African PLC ewékorò ní ìpínlẹ̀ Ògùn ni ọmọ Italy náà wá tí wọ́n sì rí wípé ó ní ààrùn náà lára lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan ọmọ ilẹ̀ Nàìjíríà tó ní nǹkan ṣe pẹ̀lú ọmọ ilẹ̀ Italy náà ní àyẹ̀wò fi hàn wípé òun náà ní ààrùn COVID-19 corona yìí tó sì jẹ́ kí ó di ẹnìkejì tí ó ní ààrùn yìí ẹnì kẹta tó ní àrùn náà ní obìnrin ẹni ọgbọ̀n ọdún kan tó ti orílẹ̀-èdè United Kingdom dé ní ọjọ́ ẹtì ọ̀sẹ̀ tó kọjá àkọsílẹ̀ àrùn náà di mẹ́jọ ní ọjọ́rú nígbà tí mínísítà fún ìlera dókítà ọ̀sági ẹ̀hánire sọ wípé obìnrin kan ọmọ ọ̀sẹ̀ mẹ́fà kan àti àwọn mẹ́ta mìíràn ni wọ́n ti ní àrùn náà mínísítà ló sì ti kọ́kọ́ sọ wípé àwọn mẹ́rin nínú àwọn márùn-ún ọ̀hún wà ní ìpínlẹ̀ èkó nígbà tí ẹyọ kan wà ní ìpínlẹ̀ èkìtì kọmíṣánná náà sọ fún àwọn oníròyìn pé ìjọba náà ń ṣe òfin tótó lórí àwọn ẹgbẹ̀rún kan lé lọ́ọ̀ọ́dúnrún one thousand three hundred ènìyàn tó ṣeé ṣe kí wọ́n ti ní nǹkan ṣe pẹ̀lú àrùn yìí àbáyọ̀mí tún sọ wípé nínú àwọn mọ́kàndínlógún tó fara kan àwọn tí ìròyìn fi léde wípé wọ́n ní àrùn náà ní ọjọ́rú ni márùn nínú wọn ti ní àrùn ọ̀hún báyìí àti wípé lásìkò tí à ń kó ìròyìn yìí jọ mẹ́rùn mìíràn ò ní wọ́n tún ti ṣe àfihàn rẹ̀ wípé wọ́n ní àrùn coronavirus lákòótán kòfẹ́sọ̀ àbáyọ̀mí gba àwọn ènìyàn nímọ̀ràn láti má fara kan ara kí ènìyàn méjì má sì fi ara sílẹ̀ fúnra wọn láti bọ́wọ́ ju wípé kí wọ́n juwọ́ síra wọn kí wọ́n máa fi àlàfo sílẹ̀ bí wọ́n bá jọ dúró nítorí àrùn náà ń fò láti ọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀ ẹlòmíràn àti wípé bí ẹ bá ti kẹ́fín ẹni tó ní kí àwọn ènìyàn tètè pe nọ́mbà tó wà lóde tí wọ́n ti pè sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí nọ́mbà tí àwọn ènìyàn lè pè fún òun náà ni òdo ẹ̀jọ òdo òdo òdo ìyẹn zero eight zero zero zero corona òun ni nọ́mbà náà tí wọ́n yóò pè sí tí àwọn ẹlẹ́ṣọ̀ọ́ ètò ìlera yóò sì tètè dá wọn lóhùn ní kíákíá. aṣòfin tẹ́lẹ̀ rí tó ń ṣojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Bayelsa ìyẹn Ben Murebros ti pàdánù aya rẹ̀ sọ́wọ́ àrùn jẹjẹrẹ. Murebros ló sọ eléyìí di mímọ̀ lónìí ọjọ́ ẹtì lórí ìtàkùn Twitter rẹ̀ ó kọ síbẹ̀ wípé òun ti pàdánù arẹwà obìnrin rẹ̀ sí ọwọ́ àrùn jẹjẹrẹ gẹ́gẹ́ bí ohun tó fi léde aya rẹ̀ ti jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó ṣe pàtàkì jùlọ nínú ìgbésí ayé rẹ̀ ó ní ó ti jẹ́ ọ̀rẹ́ rẹ̀ fún ọdún mẹ́tàlélógójì ó sì ti jẹ́ aya rẹ̀ fún odidi ọdún mọ́kànlélógójì nínú rẹ̀ ló ti sọ wípé àrùn jẹjẹrẹ wà lótìtọ́ àmọ́ bí ènìyàn bá tètè ṣe àyẹ̀wò ara tó sì tètè mọ̀ pẹ̀lú gbígbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní kíákíá ó ṣeé kó dènà ikú fúnru ẹni bẹ́ẹ̀ Mure Bros tún ní inú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ kò dùn rárá àmọ́ òun ní láti ṣọkùn akin nítorí àwọn ọmọ náà lákòótán ó ní kí gbogbo ará ìlú máa gbàdúrà fún òun àti àwọn ọmọ òun wípé aya òun tó dolóògbé dàbí oòrùn tó ràn tó sì nípa rere láyé àwọn ènìyàn gbogbo àwọn tó mọ̀ ọ́n nígbà tó wà láyé àti wípé àwọn ènìyàn tó súnmọ́ tí wọ́n sì jẹun ìṣerere láti ara rẹ̀ wọn kò lè gbàgbé rẹ̀ láéláé. tó o kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn títọ́lá kò ní bá wa ní sàárè ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé covid-19 tí a mọ̀ sí corona ó ti di tọ́rọ́ tó ń fọ́kálẹ̀ o ohun gbogbo tó bá lè pagidínà rẹ̀ ní kí ẹ jẹ́ ká pawọ́pọ̀ kájọ ṣe ká mú ètò ìmọ́tótó ní pàtàkì ká máa fi ọṣẹ àti omi fọ ọwọ́ wa ká máa lo ohun èlò ìpawọ́ tí a mọ̀ sí sanitizer lóòrèkóòrè ẹ jẹ́ kí a dènà láti bá ẹnikẹ́ni báwọ́ tàbí láti fẹnukonu tàbí láti dìmọ́ni àrùn kò ní fi àgbègbè wa ilé wa àti àgọ́ ara wa ṣebùgbé ṣogúnrẹ́ ní kejì ló ń dágbére fún wa lórí ìròyìn mẹ́wàá lórí Orísun lónìí wípé ó dàbọ̀ láyọ̀ àti àlàáfíà la máa pàdé ó dìgbà.